الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمة الله عليه شيخ الإسلام ابن القيم فصلا في هديه صلى الله عليه وآله وسلم في زيارة القبور وبيت الله يفهم يقال لنا سواجدا النبي صلى الله عليه وسلم يقال àwọn sàárè wò yáàni ẹ̀kọ́ tó ga ilé وي ò láfiwé iná ní ta lè rí kọ́ lára nígbà Muhammad sallallahu alaihi wasallam bíbẹ àwọn sàárè wò àmì ìdarí máa ń láni látọ̀dọ̀ ga wa sẹ́ni tó tó láti bá nàbí wò tí ìbá sọ náà ọba tó dáa ṣùgbọ́n ìtẹríba rẹ̀ ga náà lọ́ka ni tó fi ń bẹ àwọn sàárè wò àwọn náà yìí ká kó kọ́ lára eléyìí ẹ̀ka kẹ́kọ̀ọ́ lára rẹ̀ nínú àwọn kẹta àtàfẹ́kù rẹ̀ nínú gbèsè ayé wa lónìí ilé ayé ilé ayé ilé ayé náà ní táwa fi síwájú ẹlòmíràn mà nínú gbèsè ayé òun kọ́ ṣẹlẹ̀ rí wàlọ́wọ́ àǹtọ̀rí kẹlẹ́kọ́fà kódà kó ṣe pé gbọ́nà àtìṣe fóun bẹ orí tẹ́ kan wò láyé o eléyìí burú jáì ọkàn máa ń lé ní tí wọn bá ti máa rántí pò ń wò ẹ wò níbẹ̀rẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ọ̀pọ̀ fún wa láti máa bẹ àwọn sàárè wò ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí Ọlọ́run bá tún ṣe dẹ̀kùn fún wa nípa eléyìí ó kuntu nahaytukum an ziyaratil qubur ala fazuruha fa innaha tudhakkiru yudhkirukumul akhirah mo ti kọ̀ fún yín tẹ́lẹ̀ láti máa gbé àwọn sàárè wò ẹ tẹ́tí ẹ gbọ́ mi o ẹ máa bẹ̀ wò báyìí nítorí wípé gbígbé àwọn orí tẹ́wò yóò máa ran yín létí ikú yóò máa ran yín létí àlùkìyà torí pé ẹni tẹ́mi pẹ̀lú rẹ jọ wà lánàá orí ọ̀fọ̀ ẹ̀dọ̀ ọdún wọn lòun ti dára alẹ̀ ẹ̀kọ́ ńlá mẹ́mbẹ̀ fún gbogbo ẹni tó ní làákà ẹ̀ àpè kọ̀ dáhùn òun ti dẹni ìgbàgbé báyìí àfẹni tó bá tún fẹ́ràn rẹ̀ ní ọmọ arántí rẹ̀ torí ẹ̀ eléyìí yóò jẹ́ kí gbogbo ẹni tó bá ń ṣe garagara kó dín garagara rẹ̀ kù ẹni tó bá ń tanra rẹ̀ jẹ́ wípé ìgbà ọdún ọdún kan bẹ̀rẹ̀ sí ní ronú wípé kò sí ìgbà tí kò lè mú yàn lọ torí ẹ ẹ̀kọ́ ńlá ń bẹ nínú eléyìí sábà wá ní ibìkan tá à ń sin àwọn òkú sí al-qubur ọ̀tọ̀ al-maqbaratu ọ̀tọ̀ wà láàrin méjèèjì sànkẹ al-qubur kínú qabr so wípọ kọbúrò ni wọn ń pè ní kòkò ìyẹn ni pé àwọn orí tẹ bíbẹ àwọn orí tẹ wò bíbẹ àwọn sàárè wò àwọn sàárè ṣùgbọ́n àyè ibi tá a pèsè láti máa ṣe láti máa ṣe sàárè àyè tá a pèsè láti máa ṣe sàárè sísọ ìlà ń pè ní kíni maqbara ayé ismul makan makanul qubur makanul kóbó òní màkòbárò ayé tá a pèsè kálẹ̀ ń ni wọ́n ń pè ní kíni màkòbárò. tó wọn lọ́nà bí sallallahu alaihi wasallam tó bá bẹ sàárè àwọn àwọn èèyàn rẹ̀ wò àwọn sàhábà rẹ̀ ó máa ń bẹ̀ wò ní láti ṣàdúrà fún wa ìyàtọ̀ ń bẹ láàrin mọ́lọ́ bẹ sàárè òkèlè wa ṣàdúrà fẹ́ni tí wọ́n ti síbẹ̀ àti mọ́lọ́ bẹ̀ wò káwọn ó lè bá bá mi ṣe àlùbáríkà sínú ìgbésí ayé mi àbí mo lọ bẹ̀ wọ́n wò wọ́n lè bá ràn mí lọ́wọ́ láti borí àwọn àṣòro inú ìgbésí ayé mi nítorí pé ẹni tó ti kú òun ò ní kankan tó lè ṣe fún àlàyé má ẹni tó ti kú kò láǹfààní kan tó lè ṣe fún ọ má àwọn ló ń bùkátà lọ́dọ̀ tiwa ká sáǹfààní fáwọn nítorí pé ẹni tí ẹ̀mí sì ń bẹ lára rẹ̀ òun ló láǹfààní àti sàǹfààní fẹ́lómi ṣùgbọ́n ẹni tí ó ti kú tiẹ̀ wàláhì òun bùkátà wa ni òun bùkátà wa ni kò ní kankan tó lè ṣe fún wa torí àdìsá nàbẹ Muhammad sallallahu alayhi wa tó ní man istata'a minkum an yanfa'a akhahu falyaf'al ẹnikẹ́ni nínú yín tó bá ní ìkápá láti ṣe ọmọ ìyá rẹ̀ láǹfààní kan kó yá ṣe bẹ́ẹ̀ níṣẹ́ lọ̀rọ̀ yẹn ń bá àlàyé wí ẹnikẹ́ni nínú yín tó bá ní agbára láti fi nǹkan kan sọmọ ìyá rẹ̀ láǹfààní kó yá ṣe bẹ́ẹ̀ àlàyé ló ń bá wí nítorí pé ẹni tó ti kú kò ní nǹkan kan tó lè fi ṣe ẹni tí kò tí ì kú láǹfààní tí wọn náà bá sì rò lọ tó bá rò bọ̀ irú àǹfààní wo lo rò pé kò lè ṣe fẹ́ni tí ò ti kú irú àǹfààní wo la rò pé lè ṣe fún wa náà ẹ̀rọ dáadáa o kọ́ mẹ́jẹ̀ pé bọ́yá wọ́n wè lẹ́ ń fi ronú kò sí akẹ́kọ̀ọ́sẹ̀ kò sí bọ́dúlọ́dọ̀ àwọn tó ṣe tọ̀rí kọ̀ àwọn gbàgbọ́ wípé tàṣírí kan tó ṣẹ́kù táwọn òkú ní lórí àwọn àlàyé wọ́n gbàgbọ́ pé àwọn òkú ní àwọn orí pàkàn lórí àwọn alàyè kódà kó ṣe pé àwọn òkú yẹn ti wà nínú àwọn sàárì wọn tó léyìí tó ṣe pé ìgbàgbọ́ tí ò ṣe déédéé ni ìgbàgbọ́ yẹn ni ló máa ń bí kí àwọn èèyàn kí wọ́n dá àwọn náfìlà kan yà sọ́tọ̀ wípé di sàárì làwọn ti ṣe olóò máa ń bí kí wọ́n fi àdúrà kan pàtàkì sí sàárì pípẹ́ làwọn ti ṣe òun náà ló sì ti ọ̀pọ̀lọpọ̀ lọ sídìí sàárè máa lọ pe ẹni tó wà nínú sàárè yẹn láti má gbàgbé àwọn láti ràn àwọn lọ́wọ́ láti má dá àwọn dábùkátà gbèsè ayé àwọn so léyìí tó sì ṣe é pé a máa ń pé gbogbo ẹ̀ òfútù fẹsẹ̀ lásán ni ìdí nì tí yóò fi jẹ́ pé lọ́dọ̀ àwọn ahlẹ̀ sunnati wal jamaa àwọn ń sọ pé gbogbo àwọn ẹni tí wọ́n bá ti líǹkì ara wọn mọ́ àwọn sàárè báyẹn pẹ̀lú ìgbàgbọ́ wípé orí pàkán sì tún sẹ́kù fókù tó lè kó nínú ìgbésí ayé àwa tá a ti kù wọ́n ní orúkọ ọlú àwọn èèyàn bẹ́ẹ̀ ní kíni orúkọ wọn ni alukoboriyon wọ́n bá akitara ha òlà irun wọn gan-an wọn pọ̀ nínú ìgbésí ayé lónìí àmọ́ wọ́n níbi kan ju lọ níbi Pakistan èèyàn rí i pé àwọn èèyàn ní ta'alluq bil qubur gidigidi wọ́n wọ́n wọ́n rọ̀ mọ́ ara sàárè púpọ̀ lórí àti wá solution fún ọ̀pọ̀lọpọ̀ wàhálà tí máa ń ṣẹlẹ̀ nù gbèsè ayé wọn. torí ẹ̀ ló ti jẹ́ pé àwọn mazarat àwọn sàárè tí wọ́n máa bẹ̀ wò ní special visit wọ́n kún Pakistan bẹ́ẹ̀ náà ní India bẹ́ẹ̀ náà ní ní Sudan bẹ́ẹ̀ náà ní ní Nàìjíríà wọn bèè ẹ bá lọ rú Sokoto ẹ bá lọ rú Kánò àwọn sàárì wà tí wọ́n máa pè ní àwọn sàárì àwọn awòlíyà o especially lọ́dọ̀ àwọn tọ̀rì kọ̀ wọ́n nígbàgbọ́ pé àwọn kìíní yẹn ní í ṣe pẹ̀lú gbígbèsè ayé ó ṣe máa rí so àwọn eléyàn wọ́n ń pè wọ́n ní kíni alkobo riyon olùmọ̀kan sunna ní Pakistan. ọjọ́ ẹni tó ti fi ọdún gbọ́ ọ̀rọ̀ tí ń pè yàn lọ sí ìdìkún adìkìtọ́ àgbọ̀ fún náà sọ́mà ti gbọ́ ọ̀rọ̀ rẹ̀ wọ́n gbọ́ lágbọ̀gbà sí ni kò sẹ́ni tí ń gbọ́ lágbọ̀gbà arákùnrin yìí báyìí ó ti wá sọdún gbọ́ ọ̀rọ̀ lórí alaykum bil kitabi wa sunna ẹ̀dí kìtàbù wa sunna mu wọ́n mọ̀ pé gẹ́gẹ́ bí wọ́n ti sọ fún anabi hood pé. àwọn apá kan nínú àwọn òṣà wa ó lè jẹ́ pé àwọn afọ́fọ́ ọlọ́pọlọ torí ẹ̀ kó kúkú wá ká tọ́jú rẹ kó gbádùn tó gbogbo orú ẹ̀ náà wọ́n ń sọ fárakùnrin lẹ́yìn tó ti wá ṣe bíi ọdún gbọ́rọ́ tí ń pè yẹn lọ sí ìdìkítà bọ̀ súnà tí wọ́n dá lóhùn òun náà wá dàbí ọgbọ́n ọ wá lọ wá òkú ńbẹ́tẹ kẹ́tẹ́kẹ́tẹ́ kan. Ọ sàárè fún ó gbé sínú lẹ́yẹ ó gbó O ó dára sí dára sáwọn tí ń tí ń sìn. ti sà ọ wá pè lóhùn rárá bí ẹ̀yin ẹ̀yàn o wọ́n ti fi hàn mí lójú àlá sàárè ọ̀kan nínú agbègbè wa yìí ti tó yé mi pẹ́ẹ́nìkan ò ní gbé bùkátà débẹ̀ àti kí bùkátà rẹ̀ bíá ṣùgbọ́n o ẹni yóò wọ ọba wá bẹ̀ láti wá tọrọ ní ti máa ń fẹ́ iye rúbì tí ọmọ àtàní ya wo Pakistan báyìí ní kálukú ń túyáyá tí wọ́n di bàbá tí mà pé yọ ọba wa lọ́hùn. kálukú bẹ̀rẹ̀ sí ní lọ bẹ̀ gẹ́gẹ́ yìí náà ti máa ń ṣe náà nígbà mi wọ́n ní ládùúgbò kan lu yìí nígbà kan igi abàmì kan yọjú igi abàmì ń wọ́n ní hàn sí la pé Allah bẹ́ẹ̀ ni gbogbo aráyé wọ́n bẹ̀rẹ̀ sí ní túyáyá wọ́n túyáyá lọ bẹ̀ wọ́n bá dé wọ́n ní. Hmm, hmm aláwọ àkàbà so bẹ́ẹ̀ ti bẹ̀rẹ̀ nu bẹ́ẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ díẹ̀ abára àwọn tó gbójúgbóyà àwọn máa ń súnmági máa ń fọwọ́ ra àdúgbò yẹn kọ aláwọ fẹ́ ọ aláwọ àkàbà aláwọ àkàbà díẹ̀ díẹ̀ àbírẹ́ ni tó má dá lọ bẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní pa àpògì wọn èpògì eléyìí kìí ṣèpògì bí èpògì mọ́ngò so èèpo kí gbogbo ńsẹnu pẹ̀lú ògbó Ọlọ́run wọ́n ti pààpò rẹ̀ tán wọ́n hàn gbogbo owó ewé orí rẹ̀ tán kíkí ń padà pòórá nígbà tí à wọ́n mú lágbo wọ́n kún lágùn mu ó fi parẹ́ báwo yẹn ti wà nù gbogbo àwọn kan tí ò jámà kankan tí ò necessary wọ́n máa di imáni wọn mọ̀ because ìṣe lọ̀rọ̀ àwọn èèyàn lónìí ló dàbí ọ̀rọ̀ àwọn ọmọ Israẹli pẹ̀lú anabi Musa alayhi salam nítorí pé ọlọ́wọ́n bẹ lẹ́dàá wa ọba tí rírì rẹ̀ rọrùn àmọ́ tó ṣe ní kò ṣeé rí láyé ń bí àfi lọ́la òkè àwọn ń wò ó pé àwọn àlè gbá gbọ́ táwọn bá ti lè rí i. torí pé tó bá ti wà on sin ọ̀dájú pé ń bẹ bẹ́ẹ̀ làwọn ọmọ Israẹli gbàgbọ́ tiwọn. tọ́ba tí ìgbà tó gbà rí tí ò sí òun òun náà ló sì láyìn nínú òkun ńlá tí ò ti kẹ́ ẹ tẹ̀rí gẹ́gẹ́ bí Fìràwọ́n àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ ti tẹ̀rí tẹ̀rí ikú tó dájú tí ò sí èméjì ń bẹ tọ́lọ́ sí láyìn ń bẹ́ẹ̀ ṣùgbọ́n gbàtà ń sọdá sí òdìkejì odò ńlá kí ni wọ́n sọ yá Musa ij'al lana ilahan kama lahum aliha wọ́n Musa káwọn ẹ̀sìn ọlọ́run téèyàn ò rí yìí o ó yẹ ká fòpin sí báyìí o àwọn èèyàn nù sí ọ̀dà bẹ́ẹ̀ wọ́n dúró síwájú òòsà tí wọ́n wọ́n ń pè so èyí táwọn ẹ̀sìn ṣe rí tí wọ́n ń kọ́ àbí sọ̀tòrí délé báwa náà wá èrè kan tá a máa sìn tá a máa bọ gẹ́gẹ́ báwọn eléyìí náà ṣe léèrè tí wọ́n ń sìn tí wọ́n ń bọ̀ bẹ́ẹ̀ lọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ náà rí lónìí báyìí wọn náà gbàgbọ́ pé ká máa fi ìmánì wa ti sọ́dọ̀ náà sáàárín wọn wò fókù díẹ̀ káàtó ìdí inú tó ń kálukú tó fi ń lóòótà kan tó tó fi ń ní nǹkan kan tí ń gbẹ́kẹ̀lé tí ń gbójúlé bàbá yìí ó bẹ̀rẹ̀ sí ní pawó ó bẹ̀rẹ̀ sí ní pawó ó bẹ̀rẹ̀ sí ní pawó nídìí sàárè kẹ́tẹ́kẹ́tẹ́ yìí nígbà tí ọjọ́ wa ti lọ lórí ẹ̀ dáadáa ó ti pawó kò sí kò sí tí ó fowó yẹn sí o but òun fẹ́ pé nínú ìgbésí ayé òun kátàrà àgbésí ayé òun rí àpèjúwe báwọn èèyàn ti ṣe máa wọ́ kuru kẹ̀rẹ̀ lẹ́yìn ìbàjẹ́ tí wọ́n sì máa dásẹ̀ lẹ́yìn òdodo ó lé lọ́gbọ̀n ọdún tí fi ń pè yàn lọ sí di al-kitab wa sunnah àti tawhid ẹnìkan kan ọ̀tẹ́lẹ̀ àbùkù ló fi ń kà lójoojúmọ́ ṣùgbọ́n ṣe tó pè wọ́n lọ sí di sàárì ẹnìkan tó ní sàárì wàlíì ìkànnì ẹwọ gbogbo òlu sàṣà lẹni tí ò lè bẹ̀. ọwọ́ á ní tó bá di lọ́tún la o lẹ́yìn tí gbogbo ayé ti wá bẹ̀ tán ti wá bẹ̀ tán ti wá bẹ̀ ọwọ́ àtijọ́ kan dọ̀tún la tó bá di wàlí ìdánwà nínú sàárè ó lòun fẹ́ bá gbogbo yín sọ̀rọ̀ sẹ́wọ̀n kéjọ́ àyè òní gbẹ̀sẹ̀ tọ́ gbogbo yẹn péjọ ó ti wá ní ní àníyàn pé ọjọ́ tó wọ́n fọ́ gba yẹn dànù jẹ́jẹ́ mọ̀ pé ń tẹ̀wọ́n á péjọ síwájú ẹ̀ tí kálukú ń gbé bùkátà gbèsè ayé rẹ̀ wá bẹ́ẹ̀ òkú kẹ́tẹ́kẹ́tẹ́ ni náà ni wàlí ìdẹ́mu ẹ́ kékin ẹ̀yin náà lẹni tó ṣe kó ti mọ̀ mí tẹ́lẹ̀ mi ṣàjòjì láàrin tí wọ́n ń pè é lọ sí ìdíkẹ́sì náà lónìí kan ṣùgbọ́n tẹ̀ ń fi gbígbọ́ ṣaláìgbọ́ tẹ̀ ń fi mí pè wèrè ṣùgbọ́n kí ló dé tí mo dó ńlá káì tí mo dá láìsínwín nígbà tí mo ń pè yín lọ sí ìdíkẹ́ wa máa bọ òkú kẹ́tẹ́kẹ́tẹ́. so gbogbo wa ni rárá o kò lè jókòó kẹ́tẹ́kẹ́tẹ́ tá à ń gbádùn abẹ́ tí ń gbà kíní kan ṣe aboyún bí wẹ́rẹ́ àgbáńtọ́ wa làbó sùn kíní kan kò lè jẹ́ bẹ́ẹ̀. ọ̀dà bó bá dàbí irọ́ ẹja wù wọ́n wù wọ́n bá bá ń bẹ́ gèlèmà títí rùn wọ́n ní ìsìdúràjù ni ọlọ́run ọba dẹ ọ nígbà tó rí pé ìmánì rí o pé pé kéésì wọlé ìtò lẹ́kàn lábùkù yọ̀ọ́ yàgì padà yóò dùkú kẹ́tẹ́kẹ́tẹ́ ṣùgbọ́n yẹn ti ṣe wà ní jama ṣùlọ́dọ̀ àwọn ahlu wọ́n jama jamaa náà ní ẹ̀rí nínú kitabu tawhid ìgbẹ́ báàbò himayatul mustafa sallallahu alayhi wa alihi wa sallam janaaba tawhid. báàbù tí wọ́n ti ṣe àlàyé bánàbí sallallahu alaihi wasallam ẹni ẹ̀sà bó ti ṣe dáàbò bo àyíká tauhid gbogbo ẹnìbẹ̀ tó lè lì tó shirk ẹ̀rí bánàbí sallallahu alaihi wasallam dínà. ìdínú tó fi jẹ́ pé tó o bá lọ tọ́lọ bẹ orí tẹ́wò àwọn ẹ̀kọ́ tó rọ̀ mọ́ pọ̀ torí ẹ̀ nígbà tẹ̀mí rahmatullahi alayhi ó sì ṣe tírà kan fún wa nípa az-ziyaratul mashru'a lil-qubur àbẹ̀wò tó bófin ṣẹ̀rí àmú téèyàn máa ṣe sórí tẹ́ wọ́n ti bẹ́ẹ̀ ṣàlàyé àbẹ̀wò tó jẹ́ ti kíni albid'iyya àbẹ̀wò tó jẹ́ ti àdádálẹ̀ torí ẹ̀ ẹ jẹ́ á gbọ́ anabi sallallahu alayhi wa sallam ńṣe ló máa ń bẹ sàárẹ̀ àwọn mùsùlùmí wò kó lè ṣàdúà fún wọn àwọn ń bùkátà àdúà wa àwọn ò ládùúà táwọn lè ṣe fún wa mọ́ ìgbà tí wọ́n sì ń bẹ láyé ló lè sòkú láǹfààní pẹ̀lú eléyìí tí wọ́n náà bá ti kú ó ti dẹni tí ń bùkátà àdúrà ẹni tó kù láyé. a sì ṣe màgbẹ́rún tí wọ́n náà bá ṣe ń kọ́ ni wọ́n náà gbà wàtàrọ̀hùmù àlẹ́yìn wàtàrọ̀hùmì àlẹ́yìn anábì sallallahu alaihi wasallam máa ń bẹ sàárè àwọn mùsùlùmí wò nítorí àtútọrọ kẹ ọlọ́run ọba fún wa wọlé sẹ́wọ́sárì lẹ́kùn kọ́tọrọ àforíjì fún wa wàhálìhì hiya ziyaratu allati sannaha li ummatihi eléyìí lábẹ́ òtá nàbì sallallahu alaihi tó ṣe ní súnà fáwọn àjọ rẹ̀ ká bẹ sàárè wò ká lè sàdúrà fẹ́ni tó wà ń bẹ́ẹ̀ ká lè tọrọ kẹfùn ká lè tọrọ àforíjì fún eléyìí lànà bí sọlọ lọ́wọ́ àti láti pè lófin tó sì pa wá láṣẹ pẹ̀lú pé ká máa ṣe ó ní gbogbo gbàtà bá tún bẹ orí tẹ́wò ká máa ṣàdúrà báyìí pé asalaamu alaykum ahla diyaari min almu'minina wal muslimin wa inna insha allahu bikum laaxiqun. نسأل الله لنا ولكم العافية أدعى تعمل سنتابع لو بيوريته السلام عليكم أهل الديار ọlọ́ọ̀lọ́n kọ́ máa bá ń yọ ẹ̀yin tẹ́ ń bẹ nínú àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ wọ̀nyí ìyẹn làwọn sàárè wọ̀nyí minal mu'minina wal muslimin ẹ̀yin múmìnì àti ẹ̀yin mùsùlùmí kìí ṣe nínú ẹ̀yin ẹ̀yin múmìnì àti ẹ̀yin mùsùlùmí kí ni wọ́n ń pè míyà albayaniya ẹ̀yin múmini àti ẹ̀yin mùsùlùmí wa inna insha allahu bikum lahiqun àti pé àwa náà gan gbogbo ìgbà tí ọlọ́run ọba bá fẹ́ ó dájú pé àwa náà wà bá yín àti pé àwa gan sọ̀rọ̀ pé ń bẹ̀ wọ́n ti tẹ bírèkì ara rẹ̀ àti pé àwa gan gbogbo ìgbà tí ọlọ́run ọba bá fẹ́ àwa náà ṣe kí ni à ń bọ̀ wá báyìí tó o bá sọ yorùbá létí ọ̀rẹ́ rẹ dẹjọ́ lọ pé ẹ́ à ń bọ̀ wá bá báwo o ti mọ̀ pé bá a fẹ́ bá a kọ́ ńkọ́ aha sọ eléyìí jẹba o sẹ́yìn pé yorùbá sọ pé lọ aa lẹ́ẹ̀kẹ́ kọ́ ìgbò wúrọ̀ làwọn wà àwọn ò tí ì sọ̀tàn ọjọ́ alẹ́ ó ti wá gbogbogbogbogbò káwọn tó tún ṣe kíni káwọn tó lọ so ṣùgbọ́n nínú Islam kò sígbà tá a lè kú torí ẹ̀ lẹ́yìn tó sọ pé wa inna insha Allahu bikum a àti pé àwa gan gbogbo ìgbà tí ọlọ́wọ́n bá bá fẹ́ ọ̀dájú pa àwa àbáyìn. نسأل الله لنا ولكم العافية أن تورثنا و أن تورثني العافية يعني كي أموتكرو gbogbo wa àtàwọn sunna anabi sallallahu alayhi wa sallam náà ní pé tá a bá fẹ́ ṣàdúrà fẹ́nìkan ká kọ́ sí lórí ara wa náà nas'alullaha lana wa lakum à ń tọrọ fúnra wa à ń tètè ń tọrọ fẹ́yìn náà èsì pa ń tọrọ fún yín à ń tọrọ fún yín à ń tọrọ fún yín ó ti wá gbàgbé ara rẹ à ń tọrọ fúnra wa à sì tún tọrọ fẹ́yìn náà sọ̀tún náà nìyẹn. tọ́ kí ló dé dáná sọ pé ẹ̀hẹ́lẹ́ ti kí ló dé gba fatia náà múnáàdà nítorí pé àlùmúnáàdà àlùmọ̀bọ̀ ó máa ń gba àná torí pé ìtumọ̀ rẹ̀ ni asalaamu alaykum unaadi ẹ̀hẹ́lẹ́dìyà ṣé wa ọlọ́ọ̀lọ́ nǹkan máa bá yín ẹni tí mò ń pè náà ni ẹ̀yin tí ẹni àwọn ilégbèé wọ̀nyí ilégbèé mà ní sàárè o ilégbèé tọ́ba kò túmọ̀ sí kí ọmọ kọ́lé láyé o ìgbé ńgbà tó ti jẹ́ pé ilégbèé sàárè ẹ bọ́lá kókó là ń gbé lọ ó lè gbélé mélòó là ànábì kọ ànábì wa ni ọmọ kọ́lé ọkàn máa sanwó ayé àti èkó tòkò síbi tí ànábì ti ní kọ ọmọ kọ́lé fèlè ìjẹba tọ́ táwọn náà ti máa ń ṣe bẹ́ẹ̀ tá a bá bi orí jẹ́ wò àdúrà tá a máa ṣe nù. ok tí sáré bá wá jẹ́ pé nu lé wa lọ́wọ́ àǹkọ́ bẹ́ẹ̀ náà láàmú àwí kòròkó yé wa bẹ́ẹ̀ náà láàmú àwí tó bá sì jẹ́ orí tẹ́ náà ni bẹ́ẹ̀ náà láàmú àwí. wọ́n ní àdúrà tánàbí sallallahu alaihi wasallam ní tánàbí máa ń ṣe tọ́ba pé orí tẹ́ wò bọ̀ yàtọ̀ sí ti máa ń ṣe nígbà tí máa ń ṣe sọ láti sókù lára tẹ̀kí tá máa ń ṣe sọ láti sókù lára kí náà là ń ṣe à ń ṣàdúrà à ń tọrọ ìkẹ́ à ń tọrọ àforíjì tó ẹ wá ń bú àwọn kan òní ẹ àwọn àwọn ìṣàdúrà gbogbo wàláì wọn máa ń ṣe gbogbo níbo àti tẹ̀lé súnà tó àwọn tí ìsàdúrà fún ìyàdó kan máa jẹ àwọn òkú ọba ọ̀darapọ̀ mọ́ wọn yà. so a ti sọ nínú hadithi eh, Ummu Salama nígbà tí Abu Salama kú ewu àdúrà olówó yẹ bíi tá ànábi ṣe nígbà tí ó pa ẹyin ju rẹ̀ dé. lẹ́yìn náà àdúrà wo ló fẹ́ pétó ìta ànábi máa ń ṣe sókù lára nígbà tí máa ń ṣe sọ́látù jánásà sí lára sọ́wà wàláhì kò àwọn alùsùnà máa ń sàdúà gbogbo àmọ́ àdúà súnà kì í sàdúà gbẹdà tẹ́lẹ̀ ti bídíà ò lè gbà wọ́n tún dá lu yìí ọ̀gàjẹ́ pé kì í hàn pé wọ́n sọ nǹkan lu yẹn ni iná làwọn tó tó òbí ti dẹ́kun rẹ̀ àmọ́ tó bá hàn pé kì kan bọ́ọ̀lẹ̀ gbì orí rẹ̀ ló ti rẹ̀ lù sẹ́yìn tó bá lọ gbì orí rẹ̀ sì rí rondo kì ní yẹn wá olùsọ̀rọ̀ kórí ó ti tètè ẹ̀hán kí wọ́n bá ti máa dínkù àmọ́ sórí kẹ́lómi ò lè bá a kú lórí yẹ̀yẹ́ òun. torí nọ́mbà tó mú ọ̀dà ọlọ́dà kò jẹ́ nọ́mbà ọ̀dà o tẹ́lẹ̀ ìjẹba fa abal mushrikuna illa du'a al-mayyit anabi sallallahu alayhi wa òun máa ń ṣe àdúrà ni ọmọ ń tọrọ kọlọ ọmọ ń tọrọ fún ṣùgbọ́n àwọn ọ̀sẹ̀ bọ́ àwọn ò tó aláwọ̀ òkú kan ti yí padà wọ́n ti di o àwọn kan ti tó ṣe ń wọ́n pè wọ́n ní mùsùlùkù tí wọ́n parọ́ mọ́ wọn wọ́n parọ́ mọ́ nítorí pé idha sa'alta fas'alillah wa idha ista'anta so fa idha bada'ta tas'al ghayra Allah fa anta bidhalika mushrik li'annaka sarafta ma lillah ila ghayri Allah ìgbà tó bá ti bẹ̀rẹ̀ sí ní pé nǹkan ìdá àtọ̀ sọ́nà ti dọ̀sẹ́ bọ́ torí ń tọ́jú náà ti gbé lọ bá ẹni tí kì í sọ́nà torí ẹ̀ ni wọ́n ti jọ́sẹ̀ bọ̀ ẹni tí wọ́n ti ń tọrọ nǹkan lọ́dọ̀ òkú ó ti di kíni ó ti dọ̀sẹ̀ bọ̀ má sùn o òkú ọlọ́mọ yẹn sùn o bá a bá ti ń lọ ọmọ abojú wẹ̀yìn o wà á tún ẹ̀yìn rẹ ṣe torí pé àwọn ọmọ rẹ gbogbo nǹkan dàrú o fàhádà ṣírk ẹ̀bọ ni ọmọ àbọ̀ ọmọ nítorí gbogbo ní kankan tó lè ṣe tọ́jọ́ tí wọ́n wí o ti wá fi tì sí lọ́dọ̀ ohun tí òun ò lè ṣe kíni tí ò lè ṣe èèyàn wá dẹni tó ṣẹbọ sọ́nà nírọ̀rùn so a kì í pe ẹni tó wà nínú sàárè a kì í pè nítorí pé òun ló ń bùkátà wa bákan náà ọlọ́run ọ̀sẹ̀bọ tún kọ̀ ilẹ̀ ìṣòro àpò bẹ́ẹ̀ àti kí wọ́n máa ṣẹbọ sọ́nà látàrí pípé àwọn tó wà nínú sàárè ó kéé ní ìsìn ẹlẹ́fẹ́ ṣe sàárà fún bàbá yín tó ti kú àmọ́ màálù lẹ fẹ́ pa ẹ wá gbé màálù yẹn lọ síbi sàárè wọn kẹ́ ẹ dùn bẹ́ẹ̀ torí kó lè hàn fáwọn là ń dùn fún ṣé lànà nu èsì lànà lẹ́yìn náà lẹ́yìn náà ọ̀gbìn burúkú ni ẹ wà á pa ẹran ẹ̀jẹ̀ rẹ̀ ọmọ àrọ̀ bá bàbá yín ṣé tí bàbá ọba ti kù ṣé a lè pẹ́ ẹran pé bàbá ẹgbẹ́sẹ̀ rẹ̀ ká pa kọ́ta sí lẹ́sẹ̀ mo rò pé yé wa ẹ wá rọ ẹ̀jẹ̀ sí bàbá lórí lọ́rùn sọ̀bẹ́ làwọn ọ̀pọ̀lọpọ̀ máa ń ṣe wọ́n lọ pa màálù nídìí sáré sọ wọ́n làwọn fẹ́ẹ́ fi ṣe sàrà àkókò àwọn wọ́n á máa pín ẹran eléyìí tako lànà àwọn tó ń tẹ̀lé sunna anabi Muhammad sallallahu alayhi wa sallam. wọ́n ìkọ́sáàmù àlọ́lọ́ ẹ̀bẹ̀ nínú táwọn ọ̀sẹ̀ bá tún ṣe ó ní pé wọ́n máa fi ẹni tó wà nù sáré ń búra lórí ọlọ́ ṣé wọ́n máa ń sẹ́nìkan búra lórí ọlọ. sẹ́wọ̀n kan wà nínú súnà nígbà àwọn kan wà àṣàkà àgọ́bà ẹni tó pé tó bá fẹ́ wọ àárín ibi táwọn èèyàn jókòó tí gbogbo èèyàn ló ti kọ́kọ́ máa fojú lé pé a ah, ṣé irú aṣọ tó wọ ló fi àjókòó sáré wa àbí o ti ẹ̀ mara àbí o ti ẹ̀ mo ti mọ tí ọba wa gbọ́ lẹ́rọ̀ sẹ́wọ̀n pé tó bá ti lọ́wọ́ jókòó tó láti pẹ́ sùsàn tó bá ti di ẹlòmínú dàkú sùsàn títí títí tó fi rí pé àwọn olùdílé ní ṣe tọ́nu ọjọ́ kí lẹ̀ sọ fún un kọjá dé ànábi onírú wọn wà ó máa ń lọ akọsẹ́mà àbọ̀lọ́ ilẹ̀ abọ̀rọ̀ bẹ́yìn sẹ́ ń lé tẹ́fẹ́ rí wọn tó bá búra lórí ọlọ́run kọ́nà ó sì ń kaba yìí ọlọ́run ó sì náà pé mo búra ibi ọlọ́run ọba rọ̀jò lálẹ́ yìí mo fi wàlúwà mo fi ọlọ́run ọba fi búra ibi ọrọ̀jò lálẹ́ yìí ọlọ́run ó sì rọ̀jò mo fi ọlọ́wọ́n bá búra ìgbé lílọ sí ń bọ̀ sí ń lọ kò tún ní padà mọ́ yóò sì bá bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn ẹrú yẹn ọ̀mọ́ra náà ló ti jẹ́ pé àwọn èèyàn náà tún ṣòro ṣẹ̀ irú wọn ọ̀mọ́ra wọn láàrin àwọn èèyàn ṣùgbọ́n tí wọ́n bá sùn kàgiri báwọn tó bá bẹ́ẹ̀ lọ́hùn yóò ti gbà ṣe irú wọn ọ̀mọ́ra wọn ní bá ló wọn dán lọ́n wò ìyẹn máa dá sani o sẹ́yìn kẹ́nìkan náà ti rú ẹ̀ wájú ànábi sallallahu alaihi wasallam ó ní mo fi ọlọ́wọ́n bá gbóra fi ọlọ́wọ́n ní forí jìn wọ́n lágbájá yìí ọlọ́run sọ̀kalẹ̀ lẹ́ẹ̀kan náà pé man alladhi yata'ala alayya alla aghfira li fulan laqad ghafartu lahu wa abtaltu 'amalahu ta ni ń búra lémi ọlọ́run lórí pé mi forí jìn lágbájá mo ti wá forí ọ mo ti gba tẹ̀sí ẹ torí ẹ̀ ta lẹni náà ó wọ̀n mọ́ra rẹ̀ tó bá lọ́ọ́ dán o pé tí bẹ nú wa o ṣe ṣe kí kọ́rọ́ èèyàn kùnà bíi tẹ́lẹ̀ yìí ó tún wá kùnà ní ìgbà tí ó jẹ́ pé gbígbóná gbígbóná ni wáhàyí ọ̀sọ̀kalẹ̀ iwájú ànábì tó tí wọ́n yẹn ti sọ̀kalẹ̀ lẹ́ẹ̀kan náà láti sọ pé nítorí ó ṣe tó àwọn wà máa fẹni tó wà nínú sàárè yẹn wọ́n mọ̀ ti búra lórí ọlọ́run kí ni lẹ́yìn ṣírk torí kẹ́yìn ọ̀gbọ́dọ̀ fi nǹkan mí búra yàtọ̀ sí Allah amọ̀sibọ́sí kọ́lọ̀ náà lẹ́tọ̀ ti búra lé lórí kọ́gbọ́dọ̀ sí nǹkan báyìí ìtayọ ẹnu àlà ni àwọn mùṣírikù náà máa ń ṣe bẹ́ẹ̀ torí pé nísìn ẹni táwọn ń pè ní wàlí kó ti ga ipò rẹ̀ tóbi lọ́dọ̀ ọlọ́run táwọn ọlọ́run tó wà nísìn bẹ́ẹ̀ ni ọlọ́run ọmọbi tó wà bóyá nù yà ni sẹ́wọ̀n káwọn sọ pé ọlọ́run ọmọ ibi tó wà nínú gbàdùn nínú kíní bẹ́ẹ̀ ni ọlọ́run ọmọ ibi tó wà bóyá nù ìyàlọ́ wà. sọ eléyìí túmọ̀ sí pé àfi ká sọ̀rọ̀ àwa gan ni o ọ̀pọ̀lọpọ̀ ti kú nìsín tẹ́bá wo tí wọ́n dáwọ̀ ń sàárè wọn ọ̀ka màmá tẹ́bá lọ sí al-Iraq láwọn ìlú tí àwọn ṣíà tí wọ́n gbàgbọ́ pé ibẹ̀ ni wọ́n sin àwọn lè máàmù àwọn kọ̀ọ̀kan sí pàápàá jùlọ aṣíàtú alẹ́tìnà àṣẹríyà alẹ́jàṣẹríyà alẹ́màmíyà. àwọn ibi tí wọ́n gbàgbọ́ fún ti àwọn lè wọn kọ̀ọ̀kan sí kọ̀ọ̀kan sí kọ̀ọ̀kan sí la hawla wala ẹ wo ṣírùkù ti ń ń bẹ̀. nínú mọ́sálásí ẹ wo bí wọ́n ti dára sí ara sàárì pẹ̀lú gold ẹ wo bí wọ́n ti mọ wọ́ kúrú kẹrì lọ síbẹ̀ ẹ ní ìsìn bọ́yá tẹ̀ ní iraq o àwọn kan sọ bọ́ǹbù sílẹ̀ tó ti pa àwọn ọ̀daràn náà làwọn eléyìí náà wọ́n sọ bọ́ǹbù sílẹ̀ láàrin irú àwọn ṣíà ti iran àti ti iraq tí wọ́n lọ bẹ sàárì àwọn ìmáàmù wọn o àwọn kan sọ bọ́ǹbù làwọn èèyàn á pè ní hundred in thousand pẹ̀lú ẹ̀tọ́ wò sọ́lọ̀ ní kẹ́ ẹ máa bá ń pa wọn bẹ̀. so ìtàfẹ́ ló ń bẹ́ẹ̀ ni pé àwọn òwe ló máa sọ pé ọ̀jáàjò ṣíà àwọn alálàájì ṣíà á ah, ṣé káàbà kan bẹ ní iraq hajj táwọn ń ṣe ni pé wọ́n ń lọ bọ àwọn sàárè tó wà ń bẹ̀ torí délé ká sọ̀rọ̀ afúnṣẹ́rù pẹ̀lú táwọn ń lọ sí ni tòjẹ́tẹ́lẹ̀ yìí bá yé wa á rí wípé á bẹ orí tẹ́wò á gbọ́dọ̀ lọ pe ẹni tó wà nínú sàárè á gbọ́dọ̀ lọ pe ẹni tó wà nínú sàárè. ní Iran sàárì kan wà ń bẹ nínú gbàgbọ́ tiwọn sàárì Abu al Abu olóṣèkú pátá ni Umar bin khattab radiyallahu anhu wọ́n á ti torí rẹ̀ sọ títí ńlá kan lórúkọ ní Iran àti wọ́n á rí kan táwọn ṣíà pé wọ́n lọ́hùn tó bá gbọ́n àdìdé ńjọ́ pé ńdàgbé àmà pẹ̀lú àbúlò lọ́wọ́ ni ó gbọ́n àdìdé tó bá gbọ́n àdìdé pẹ̀lú àbúlò tó sáà gbé ọ dìde pẹ̀lú àbúlò lọ́wọ́ nọ́mbà wo ló mú orí ibú sẹ́ṣà kọ́lọ̀ mọ́ tètè wá bẹ́ẹ̀ tó ǹjẹ́ tó lè bá yé wa á rí i pé a kì í fẹ́ nìkan búra lórí ọlọ́run ọba wa a kì fẹ́ nìkan búra lórí ọlọ́run ọba wa. wọ́n tún máa lọ tọrọ àwọn bùkátà tiwọn lọ́dọ̀ àwọn tó wà nù sàárè èyí tí ma eléyìí tí ń fẹ́ kí ọmọ wọn dàgbà ọmọ òrìn ọmọ ti gbọ́dún mẹ́ta èyí tí ò ń wọ́kọ èyí ń wáya gẹ́gẹ́ àwọn èèyàn ti máa ń àwọn gbogbo níbi àwọn sàárè kọ̀ọ̀kan ẹ̀rì kan ṣe bẹ́ẹ̀ gbàgbàdá ìbá ti gbarọ́ ní nàìjíríà ń bí àrísàárè Usman bọ́nù fòdìò àtúndí sàárè àwọn àfa tọ̀ríkọ̀ tọ̀ríkọ̀ ńláńlá nítorí wọn ti dánwò di sàárè wọn dá tẹ̀bá wa lọ sí Senegal àwọn ìyá àti bàbá nìyẹn ní ti sàárè Ibrahim Qawlakh a dandan òun bẹ ó burú ẹnìkan ọ̀rọ̀ adìẹ adìẹ àpòtíkọlá adìẹ ẹnu àtẹ ló mú bọ ẹnu òfó tún ti rí irọ́ lásán ìmìjọ ayé pé gbogbo ránú ayé yìí kò sí ìtumọ̀ àmọ́ sí di sáré o tó gbogbo eléyìí báyìí lẹ́yìn tó ṣe pé tẹ́ ẹ bá mọ nọ́mbà alẹ́ rẹ̀ kọ́dà tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ sàárì rẹ̀ ṣẹbọ sọ́lọ̀ ambọ̀sibọ́sí pé ẹ̀mọ́ nọ́mbà tó mú kò sẹ́nìkan tó lè ibi tí Ibrahim kọ́ láàfin wà ọ̀dà ṣòrùkù ìwọ gẹ́gẹ́ bíi ta ni bó ló ṣe mà ẹ̀ lè sọ pọ́ da ẹ̀ lè sọ púpọ̀ da ọlọ́nìkan lọ́ máa lè níta sọ eléyìí jẹba o tọ eléyìí jẹba o kama atọrọ ọ̀ràn lọ́wọ́ lọ́dọ̀ ẹni tó wà nù sáré kama kọjú sí i tábà ti sọlá pé kíni ọgbọ́dọ̀ dán wò qad nara taqalluba wajhika fi as-sama' falanuwalliyannaka qiblatan tardaha fawalli wajhaka shatra al-masjid al-haram Kàábà lọ́lọ́ ní ká dojú kọ kí n ti sáré ẹsì rí àyùmọ̀ kan kò nílé kọmẹ̀yà kan kọmọ̀ràn kan wàláhì tó fi dórí àwọn lárúbáwá àwọn aláìmọ̀ kan kúnnú wọn. gẹ́gẹ́ àti mú àwọn kan tí wọ́n láti Morocco tí wọ́n ti sọ láti kọjú sí sàréè ànábì Muhammad sallallahu alaihi wasallam. wọn ò lè sé nínú mẹ́tíláṣí o àtòdé wọn lọ nísìn ibi táwọn kọjú sí ni wọn á kọyìn. a wọn dúró wọn sì rò kó wọn máa lọ orí kalẹ̀ mọ́ gan wọn mú kí lẹ́ ń ṣe yìí àwọn ti ṣe sọlá àti kíbla wọn sọlẹ ìlà kọbẹrẹ rọṣọ ẹ káwọn ti ṣe ti kíbla fún kíbla sàrí ànábì náà ń gba tiẹ̀ nu tí wọn bá fi yín lé àwọn ẹni tí kó wọn lọ ẹ pẹ ẹsùn kẹ ẹ tó padà dé mọgírì ẹ pẹ lẹ́wọ̀n sálùkù ṣe túlẹ sẹlẹ yìí ó túmọ̀ sí wípé a gbọ́dọ̀ máa lọ dojúkọ sàárè tàbá fẹ́ ṣàdúà nídìí sàárè bá a fẹ́ tọrọ fúnra wa àbá fẹ́ tọrọ fún yàtọ̀ ṣàdúà tánàbí sallallahu alaihi wasallam ní ká ṣe ń gbà tá a lọ síbẹ̀ yẹn á kọjú síbo alùkébìlà rẹ̀ lẹ́yìn náà wáyé tó dúró sí di sàárè nǹkan tó lè ṣàdúà kọjú sí alùkébìlà kó rìn jìnnà tẹ́lẹ̀ ìjẹ́bù ti ṣe jẹ́ mbà iná lọ́sọ̀ọ́ ló ti jẹ́ pé tẹ́ bá fẹ́ sàárè Muhammad sallallahu alaihi wasallam ẹni táwọn èèyàn máa wọ kúrú kẹrẹ kálukú ò ní fẹ́ lọ kíákíá kálukú a ní a wọ́n ti sọ fún wa lérú yín bẹ dẹ́ máa lé wa ti sàrí ànábì àwọn ọ̀tá ànábì nu àwọn ti ti fi táwọn kọ́mọ́ kókó yẹlẹ hajj hajj tọ́lá tọ́lá bídà so ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ṣe ziyara sí ọ̀takùtọ̀ lọ sí ọ̀takùtọ̀ àná tẹ́ ẹ fẹ́ lọ kámánkíá fún oníjẹ ẹ̀rọ nà lọ fún oníjẹ ẹ̀rọ nà lọ pẹ̀lẹ́ ìjẹba tọ ṣùgbọ́n ìlànà anábì sallallahu alaihi wasallam ìlànà kásọ ọlọ́run lọ́kàn ni kásì ṣe dáadáa sókù ṣùgbọ́n àwọn ẹni tó takò súnà anábì sallallahu alaihi wasallam ìlànà tí wọ́n ti ṣẹbọ sọ́lọ̀ ni àti sísà ìdá sórí ara wọn ìgbà tó máa ń pò sí dáadáa ló ń ṣe fúnra rẹ̀ o àìdá ló ń ṣe fúnra rẹ̀ o ó sì tún ta ìdá sókù náà wọn á lórí sìmẹ́ntì làwọn èèyàn yìí pín sí o àwọn tí ń lọ sí ziyara bid'iyya shirkiyya àwọn tí lọ sí àbẹ̀wò tọ́jẹ́ tàdáadáa lẹ̀ tọ́jẹ́ tìfẹ́bọ sọ́lọ̀ oríṣi mẹ́ta wọn pín sí. alákọ̀ọ́kọ́ imma an yad'u nínú báyọ̀ kó kù gàgà ní pè é ẹni tó bẹ oríṣẹ́ wò tó yẹ kó gàgà lọ́lọ́ pè àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ọ̀hún yẹ dùrú bẹ́ẹ̀ àbí kọ́ jẹ́ kó ní fi pè ọlọ́n wọ́ọ́lọ́ à ń fa àwọn olùyà òwúrẹ̀ yìí bẹ̀ ọ́ oríṣi kejì nù eléyìí jẹ́ bá wọn ọ̀hún ẹ̀ ń àbí kọ́ jẹ́ pé ọlọ́ọ̀ náà fẹ́ pè. ṣùgbọ́n kò pé àti ní ìdí sáré sọ àwọn oríṣi mẹ́ta tí wọ́n máa wò pé àdùá òǹdẹ̀hu àwùjẹ́bẹ̀ wà àwùlẹ́ mìíràn dùá ìdìlmẹ́sẹ́ẹ̀dì gbádùn àtàbà ṣe ń di sáré òun ló lágbára jù òun ló ti tẹ̀wọ̀n ju ká lọ sàdúrà nínú mọ́sálásí lọ. sọ oríṣi mẹ́ta kan pèsè wọ́n lọ́wọ́ á dáa àkọ́kọ́ burú jáì ètí ń kò kú fàwa mushrik ẹlẹ́ẹ̀kejì ńkọ́ yẹ́dùrú bẹ́ẹ̀ ó fi ń bẹ lọ́rùn fàwa mọ̀bọ̀tẹ́dẹ̀ aládàáda alẹ́ nìyẹn mo rò pé yé wa ẹ̀ ń torí kó ṣe tawassulu bima la yanbaghi tawassulu bih fakana bidhalika mọ̀bọ̀tẹ́dẹ̀ ẹni tó wá ń sàárè ńkọ́ tí wọ́n pé kásádùá ti sàárè lọ́sẹ̀wọ̀n ju kásádùá nínú mọ́sálásí lọ bàwá bàwá ẹ bàwá fàásìk bàwá fàásìk òkè nìyẹn olùkọ́ àríwá àwọn sàwọn ewo lé nọ́mbà tẹ̀yìn wá fẹ́nu mẹ́tẹ̀ẹ̀ta nínú kọjá mùsùlùmí nínú kọjá mùsùlùmí nínú kọjá fàásìk ewo lẹ́fẹ́ lè máyà tọ ọlọmọdé kanú rẹ ọgọmọ wa la o. wọ́n lé ẹnikẹ́ni tó bá sàkíyèsí ìlànà anábì muhammed sallallahu alayhi wa sallam àti tàwọn sàábì rẹ̀ tabayyana lahul farqu bayna al-amrayni wa billahi at-tawfiq ẹni tó bá sàkíyèsí ìlànà anábì àti tàwọn sàábì rẹ̀ ìyàtọ̀ tí ń bẹ láàrin az-ziyaratu al-mashru'a àti az-ziyaratu ash-shirkiyya al-bid'iyya ṣùgbọ́n ní bídíà lẹ́ nínú àwọn ní bídíà tí bídíà àwọn míì ti nínú wọn ti sọ wọn di kùfà oná làwọn ṣíà tí wọ́n wá sí Madina anabi sallallahu alaihi wasallam nítorí jẹ́ kókó jù lọ́dọ̀ tí wọn nǹkan méjì ni kí ẹsẹ̀ pé wọ́n á ti sọ láti mọ́sálásí anabi sallallahu alaihi wasallam torí pé àwọn òkú tẹ́lẹ̀ náà sọ láti ní ṣùyàmù ní zakat ní hajj ní wa kullu Islam tí yẹn bá ṣe gan kò lè gbà ṣáájú kí ìmáàmù táwọn arètí tí ò ní dé kó tó dé kò bẹ́ẹ̀ làwọn ṣú àwọn àti wọn. wàhálà yìí lọ́pọ̀lọpọ̀ tẹ́yìn bá ti wọnú mọ́sálásí àwọn ọmọ jáde. tí wọ́n ti hayya ala sala èyí tó ń dà bọ̀ àwọn ṣú àwọn sì máa dà jáde. èyí tó bá ti lè dúró nínú mọ́sálásí nínú wa immediately tí ìmáàmù bá ti rúkọ assalamu alaykum wa rahmatullah assalamu alaykum láti tuntun sọláàtì ẹ̀ mú wa torí li'tiqadihim anna salata ash-shi'i la tasihhu khalfa as-sunni pé sọláàtì oníṣíà kò lè gbà lẹ́yìn onísùnnà tẹ́lẹ̀ náà hum la yusalluna aslan innama yatarayyaduna raythama takunu as-salatu maqbula àwọn kan gbára gbóná lẹ́ni ìgbà tó lọ́wọ́ bẹ̀rẹ̀ sí gba sọ̀lá nínú gbàgbọ́ tiwọn torí àwọn ọba sọ láti kán lọ sí Madina wọn ọba lọ Maka bẹ́ẹ̀ náà ni Maka wọn ọba sọ láti kán lọ bẹ́ẹ̀ nǹkan méjì ni wọ́n fẹ́ bẹ pàápàá jùlọ ní Madina méjì ni ní Maka ni kan tó wà wò ẹ̀sìn tí wọ́n tó gbèrú náà ní kíni ìwọ́de tòjátẹ́lẹ̀ báyìí wa báwọn ṣú àti wa àmọ́ mẹ́kà nǹkan yọ̀ọ̀kan ní ìwọ́de wọn ní sàárẹ̀ ẹnìkan tó ń wá lọ fún gbẹ̀ǹ títí ìwọ́de náà so ìta ọ̀sẹ̀ ló ń bẹ̀ ni pé àwọn ṣí ọmọ abi wa léèrè pé ẹjọ́ tẹ́lẹ̀ fún wa ní máàpù àwọn sàárẹ̀ tó wà ní bàkìyà ẹ dákun á tún àmọ́ ya máàpù sàárẹ̀ nígbà tí èsì máàpù of the world ìgbé tó àwọn fẹ́ máa títí bá ti wọlé níbo ni sàárè Uthman wà níbo ni sàárè Fatima wà kùrùbẹ́ yẹ yín níbo ni sàárè Lamayín wà sẹ́mi pé nínú àwọn sàhábà yẹn wọ́n lọ́rẹ̀ wọ́n lọ́dà tó bá ti ríru sàárè Uthman ooo lùlù wọn kàn ní ìlú wọ́n bẹ̀rẹ̀ sí lánàá rẹ̀ bẹ́ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí lánàá rẹ̀ àwọn olùdílé ṣe fún ọ̀rọ̀ tó bá rí rúsàrí Fatima á tó bá ṣe jí gbé wọn bá pa àwọn jí gbé lọ ìran tòǹtà àwọn ọmọ wa máàpù sàárè sùn nínú Islam kò sẹ́ni tó ní kọ́ ọmọ wa máàpù sàárè sálẹ́ni tó jọ́ tààrẹ nínú ẹni tí wọ́n ti sí sàárè àwọn mùsùlùmí sọ́wà mùsùlùmí náà gbogbo wọn asalaamu alaykum ahla diyaari min almu'minin wal muslimin wa inna insha allahu bikum lalaxiqun asalaamu alaykum wọlé kọmọlá àfi lọba ti parí so yàtọ̀ sáwọn aládàáda lẹ so àwọn fẹẹ máa sàárè kọ̀ọ̀kan sẹsífíkàlì tí wọn fi lọ dúró di rẹ tí wọn sàdúrà àbí kún fẹpẹ tẹ́lẹ̀ ìjẹba. so lẹ́yìn náà wọ́n ṣàlàyé pé nínú ìlànà anábì sallallahu alaihi wasallam oníbẹ̀tẹ̀ yẹn bá kú anábì máa bá wọn kẹ́nu kó máa bá wọn kẹ́nu nítorí pé nítorí sẹni téèyàn kú fún nǹkan ńlá o nítorí sẹni téèyàn kú fún nǹkan ńlá ni ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn lónìí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn lónìí nígbà tá ìdá bá sí ọ àwọn fẹ́ yọ ọ ni wọ́n máa dunnú ẹ sọ fún kíkó dunnú máa ń wọ̀n ba sẹni tó dé láàárín sẹni tí ọkàn láti mà nínú títù tí wá ní mùsùlùmí tàbí jọjọ ọmọ ẹ̀yà náà ní tí rere bá sọ ọmọ làkejì wa kábàá yọ táyìdá bá ti ń kọ́ kábàá kẹ́dùn nínú tó ti wá mùsùlùmí nù jàmá kábàárà wa kẹ́dùn ọ̀nbẹ́nu tí islam fi kọ́ wa ọ̀gá wa gan sallallahu alaihi wasallam kó máa ń ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n kò sí nínú ìlànà anábì sallallahu alaihi wasallam pé máa péjọ pẹ̀lú àwọn èèyàn àbí yọ̀tọ̀ tó káwọn èèyàn péjọ máa ṣe ìbánikẹ́dùn fún ìpéjọ ṣèbánikẹ́dùn kálukú bá ti kí wọn hàn kò ń bẹ tó bá ti kí wọn kò ń bẹ yìí ti tẹ dandan kọ lọlé wọn ó lè yẹ pé ẹjọ ti sọ láti mẹsídìí nísìn nígbà tẹ bá sọlámù àlèkùn ẹgbẹ lẹtí bàbá o lọ́wọ́ bá ní torí ju wọn lọ́wọ́ bá ní kẹ́ wọn bá ní bẹ̀ wọn o tó bá ti irú àdúrà tó wá látọ̀dọ̀ àdébí tó wá sí lọ ọlọ́wọ́ kàkà máa sunkún torí gbókùkù àwọn sàhábà ká máa sunkún wu àti ká máa ká máa péjọ sílé ẹni téèyàn kú fún àti ká máa dáná torí pé èèyàn kú akàkún kínní mìíràn níyàhà ká péjọ sílé olókù ká máa dáná torí gbókùkù aka gbogbo ẹ̀ fún àníyáha níyáha ni ká sunkún wu nítorí kó kúkú èyí tọ́lọ̀ wọn máa ti torí rẹ̀ fìyà jẹ òkú nínú sàárè innal mayyita la yu'addabu bi bukai ahlihi alayhi dájúdájú ọlọ́wọ́n máa fìyà jẹ òkú nítorí ẹkún táwọn èèyàn rẹ̀ ń sun lórí rẹ̀ torí ẹkún tẹ̀ ń sun lórí òkú ọlọ́wọ́n máa fìyà jẹ kìí ṣe kìí ṣe kún kómi jẹ jáde lójú omi jẹ jáde lójú ọkàn bàjẹ́ àfẹnu wíwìkúwì kò bí ọlọ nínú àmọ́ ń sunkún àwọn kódà kó ọmọ wì kankan bí mọ́tò ládà so eléyìí wọ́n máa ti torí rẹ̀ sékìnì wọ́n máa ti yàjẹ́ òkú ìwé ti ṣe anabi sallallahu alaihi wasallam kò sínú ìlànà rẹ̀ pé ká kí alukurani fò kò sínú ìlànà rẹ̀ pé ká kí ti ti rí lónìí wípé tọ ọ̀pọ̀lọpọ̀ tó lákùránì lé ó ní fúnjọ́ tó kù bá a kú ni wọ́n ti pín ní ìlú méjì méjì sákùránì lẹ́fẹ̀ẹ́ ni àbí dàlá ìlú. so nítorí pé price wọn yàtọ̀ síra wọn sákùránì wọn wọ́n ju dàlá ìlú àbí àti lẹ́fẹ̀ẹ́ ògbélé yóò sínú lànà àdàbísọ̀lá creativity táwọn èèyàn dálé láti fi wóúnjẹ ni ká wóúnjẹ wá sí di ká ní mọ́tò káwó oúnjẹ wa lọ síbi kásìsẹ́ lébùrà káwó oúnjẹ wa lọ síbi kásìsẹ́ oṣù káwó oúnjẹ wa lọ síbi kágbàárù gbogbo ẹ lóore fún wa ju ká máa wá oúnjẹ wa lọ síbi alákúlò bẹ́ẹ̀dì ká máa bẹ̀sẹ̀ sí jẹun jẹun ẹjẹ alọ bẹ̀rù Ọlọ́run torí ijọ sírò ọjọ́ ńlá lọ́jọ́ gbẹndà àkèyà ẹni tó ń sọ àkùránì kalẹ̀ fún un ohun èsì bẹ́ẹ̀ a kì í sì mẹsọ ju ìyẹ ẹsọ lọ ẹ ẹ àwọn tí wàá wí ànábì ni àwọn àmà sànábì ókè ẹ̀yin sànábì ajẹ́ ìpè ọ̀yẹ́ kẹ́ kọ́sì ànábì sallallahu alaihi wasallam pinnu àwọn olè kọ́sì rẹ̀ pátá ìsìn sàábà wọ́n lè ẹjọ́ wa ti kùnà láti kọ́sì ànábì kí ló kù fún Iblis yọ kọ́sì Iblis rajim bẹ́ẹ̀ bá sọ pé gbàdúrà ni torí pé ni. tọ́ba gbà ní bàbá ti rókù tí ọ̀gá jáde sọ kọ́ gbà ọ́ wọn alókù wo lọ́jáde pé kọ́ gbà àdìtà nàbì náà ni tóní mẹ́nà àmìlà àmẹ́lẹ́ lẹ́sà àlẹ́yà amúrúná náà ni máàmù náà sọ ó tó ó tó ní fún tí wọ́n fi sọ gbogbo ń bídí àlẹ́nu tẹnu tí èdè sọ̀rọ̀ ẹnikẹ́ni tó bá ti sẹ́kẹ̀ tí èsà wà kò sí tó ti ṣe ló kọ pé ń bẹ́ẹ̀ nú ẹ̀sìn tí èsì sára ẹ̀sìn wọ́n dà padà fún tẹ̀wárí rọ́dù tí wọ́n sọ ó lágbára o ó lágbára so mẹ́ni rọ́ọ̀d tani o padà fún Allahu Rabbul Alamin al-mardudu alayhi ńkọ́ al-mubtadi' aládàádáalẹ̀ ọlọ́ọ̀dà padà ọ̀ sọ́ọ́lù ọ̀ àbí òye wọ́n ní ọdẹ nu ọ̀nà o ọ̀sọ̀ èsì fún ọ lórí tó sọ. So kọ̀dà bí ká pé ọ̀tún ọba ọ́fíìsì kátó wá pé ọba ló gbé lẹ́nu sọ ọba ló gbé lẹ́nu sọ ọ̀tẹ́pin àbí ọ̀tẹ́pin ọ̀tẹ́pin pété ni bàbá tiẹ̀ lẹ̀ ẹ̀fọ́ àwọn bò ní èdè méjì náà fi gbé yẹn lẹ́nu sọ ju àwọn pété ni bàbá tiẹ̀ lẹ̀ ẹ̀fọ́ kò sọ̀rọ̀ mi tí wọ́n fẹ́ sọ lórí ẹ̀ mọ́ tó wọn lọ́ba ló kó fún ọba tiẹ̀ bọ̀ àbí ọ̀bọ̀ walillahi al-mathalu al-a'la. tọ́lọ́wọ́n alápèjúwe tọ́ga jù gbogbo gbúrúgbúsù rẹ gbogbo tó lóòótọ́ tó dára jù ọlọ́tọ́lù ọ̀ ọbọ̀ fún ọjà ti ní tó kù ń bò mí náà tó kù kó láti wá rí o. gbogbo ká máa ká alukurani ní ti sáré àbí níbo míì àbí ká péjọ sílé olóòkú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àdáda lẹ̀ ní tó ṣe pé dídá ni wọ́n dá lẹ̀ gbogbo ẹ̀ sì jẹ́ haram màkúrú wa bẹ́ẹ̀ kí ẹ ṣe màkúrú wa bí kí o ẹgbẹ́ tó sọ ni nígbà tó dárúkọ àwọn haram ńláńláńlá ó ní kullu dhalika kana sayyi'uhu 'inda rabbika makruha. aburú ti ń bẹ nu gbogbo ẹ lọ́dọ̀ olúwa ẹlẹ́dàá rẹ haramu ẹsẹ makuru wọn pè lẹ́yìn makuru fi kí ọ̀tọ̀ rẹlẹ gbogbo tó wá sọ wá gbogbo tó wá tìrí sunna sunna ni kò lágbára abẹdẹ torí sunna ó níbi tí wọn ti lò tí wọn bá ti lò ní náà ni makuru tẹ rí anabi sallallahu alaihi wasallam títẹ̀lẹ̀ bá tẹ̀lẹ̀ àwọn farabalẹ̀ àti máa yọnu sí tọ́lọ̀ wọn bá wí ẹ dákun ọ farabalẹ̀ ọ̀yọ́nu sí kí ló sì sọ́lọ̀ ń ganan rí lọ́ọ̀yà wo ló máa bá ọ pẹjọ́ náà wàláì kò sí torí di eléyìí kéèyàn kúkú tètè gbà kó lè bá àgbàládá tọ́ ọ bá faraya tọ́ ọ bára jẹ́ àdánwò rẹ tẹ̀tẹ̀ bẹ̀rẹ̀ ni àdánwò nàmbà wà láàrin ọlọ́run àmọ́ ibi tí wọ́n tẹ̀ sí fún torí ẹtí nǹkan bá ti ṣẹlẹ̀ inna lillahi wa inna ilayhi raji'un inna lillahi ma akhadha wa lillahi ma a'ta wa kullu shay'in 'indahu bi ajalin musamma sọgbà tá a bá ti ṣe báyìí ọ̀rọ̀ ọwọ́ máa lójútu kọ́lọ̀ ọmọ ojú kọ́lọ̀ ọwọ́ máa lójútu. ànábì ti máa ń dúpẹ́ fọlọ́n lórí tó bá ṣe torí pé ọlọ́run ọba nínú ìròyìn rẹ̀ ní kó ń tá a máa dúpẹ́ fún lórí gbogbo tó ṣe kò sí mú nǹkan kan ọba ṣe tí ọ̀dà ẹ dákun ẹ rò wò ẹnìkan ní à bí ìtòwò mi bá sọ ọ̀nà ojú òní nǹkan ọ̀gbọ̀n ṣe dà wàláì ọlọ́run ṣe dà wàláì ọ̀sẹ̀ torí pé tówó ń bá ń bẹ lọ́wọ́ rẹ̀ ọlọ́run lọ́mọ tó lè fà wọ́n àmọ́ lọ́wọ́ bọ̀ fi ọ̀fà burú ní kọ́ sọnù ìgbà mi ò sọnù tó o bá yọnu sí i kó o lè bá a rí ìlọ́pọ̀ àìníye wàláì ọlọ́run lọ́mọ iye owó tó ti sọnù lọ́wọ́ ẹlòmíì tó sì nǹkan kan kì í ṣe múmìnì àfi nítorí pọ́nà ọ̀fẹ́ ṣe kí ni ọ̀fẹ́ ṣàgbéga àpò fún ọ̀fẹ́ pẹ̀sẹ̀ rẹ fún. ànábì sì máa ṣe alìsirjà òun náà ní kí ni inna lillahi wa inna ilayhi báwọn kan ṣe máa ń wí o inna lillahi wa inna ilayhi raji'un raji'un báwọn kò ní alif wal lam inna lillahi wa inna ilayhi raji'un. anabi sọlọlọ àdúrà ń sọ pé kò sí tọkàn pẹ̀lú gbogbo ẹni tó ṣe wípé ọlọ́fàṣọ yamọ́ra rẹ̀ lọ́rùn min ajli al-musiba nítorí àdánwò tó dé bá. àbí rafa'a sawtahu bin-nadbi wan-niyaha abẹ́ni tí ń kígbe lóhùn rárá ẹ̀pẹ́ lóhùn arò kórè ara yóò wú bọ́yọ̀ kú náà jẹ gbọ́ kò kórè ara yóò wú ju bẹ́ẹ̀ lọ omi ọṣẹ sọ́ọ̀fù máa hú jù bẹ́ẹ̀ lọ yìí máa hú jù bẹ́ẹ̀ lọ kò ní kankan tí ó ṣe fún un. bákan náà anábì ní kò tún sí tọkùn pẹ̀lú ẹni tí ń sunkún tí ń pariwo nítorí gbókùnkùn. dálẹ́ ń fẹjọ́ ọlọ́run sùn gánà rí ká máa rò bẹ́ẹ̀ ìgbà tá à ń pariwo tá à ń sunkún dálẹ́ ń fẹjọ́ ọlọ́run sùn nítorí ti ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ náà kò sẹ́nìkan tá a gbọ́ rí kó látàrí má ti wá sunkún tí ó tẹ́kùn pọ̀ òkú bá dìde pé ìmọ̀ pé bẹ́ẹ̀ ti sunkún tó nì màlẹ́kà kú dẹ́mi mi padà. torí ẹ anabi sallallahu alaihi wasallam láàgbọ́dọ̀ dán o. bákan náà ká lọ fárí kórí ọmọ adán pandára nítorí kó kúkú fún wa kò sínú lànà anabi sallallahu alaihi wasallam. bẹ́ẹ̀ náà ni ká lọ gbàtọ dúdú wọ̀ nítorí kó kúkú fún wa kò sínú lànà anabi sallallahu alaihi wasallam. nínú lànà rẹ̀ òun náà nípa ẹni ní ká má jẹ kí wọn tún kó àìrójú à ń dáná wọn lọ máa dáná fúnra wọn ní o sẹ́mi pé àní ti torí kókùkù fún wa ká mọ́ wàá jẹun ìgbà tí èsì pa afẹ́ kókù ọ̀pọ̀ òkúkú fún wa òkú ká jẹun àárọ̀ òkú ká jẹun ọ̀sán òkú jẹun alẹ́ agbóúnjẹ ká jẹ ọ̀lọ́ àtàjẹ wọn bá ń bẹ̀ ìtumọ̀ rẹ̀ nu àmẹ́ni tó kúkú fún kọ́lọ́ yẹ kọ́ máa tún wá gbé abọ́kaná pọ̀ fẹ́ ro kà nítorí pé pẹ̀lú tó èèyàn ní mọ̀gbà tí ó máa ro ẹ wá sí pé tí ó máa ro eru lọ́kà torí di eléyìí ẹ̀yin lẹ́ dáná lọ fún wa ẹ wà á dáná lódì wọn bẹ́ẹ̀ sẹ́ńbù káàtà ni o yìí ti lódì wọn lẹ́yìn tẹ́ péjọ sọ́dọ̀ wọn ti pọ̀ tó sẹ́ńbù nígbà tẹ́yìn bá ti péjọ sọ́dọ̀ wọn tó jẹ bá pọ̀ táwọn wá wo àwọn èèyàn rẹ̀ ni ẹ bá ń pín fún wọn àwùjọ bíi lẹ́ẹ̀ sọ eléyìí ò sínú lànà ẹ rí ìgbà tí Jafar ibn Abi Talib tó sẹ́láìsì anabi sallallahu alaihi wasallam sọ fáwọn ìyàwó rẹ̀ pé ẹsẹ oúnjẹ lọ fáwọn ìyàwó Jaafar àtàwọn ọmọ rẹ̀ torí pé tó ṣe wọn báyìí ó tó kó àìrojú bá wọn níbi àti dáná so eléyìí náà ní dáwà náà ṣe òbúrú tá a bá táǹtẹ̀bù rẹ̀ láàrin ara wa pé ó gbé tààrọ̀ lọ èmi ó gbé tọ̀sán lọ eléyìí ó gbé talẹ́ lọ tó jẹ́ òfin ní sọ́pọ̀ tí ó fi máa ṣòfò so eléyìí dáa púpọ̀ àmì ìtàwọn èèyàn máa ń ṣe tí wọ́n wá tẹ́bà wọn tún rọ ẹ̀fọ́ ẹran ni wọn kàn ní fífi tọrọ ẹ̀fọ́ lẹ ẹran lé oló wọn sì rò kọ láàárọ̀ wọn fọ lẹ sí ẹ máa jẹ sí wọn lọ́rùn ha sẹ́yìn náà sì rántí ikọ ẹkù aláyọ gbọmọ ọláyìíká anáhùn bàbẹrẹ fún ìyàwó mi nàá rí ìyàwó mi ẹkú mu náà sùn ìrọ́pẹ̀lẹ̀ àlẹ́ bí wọ́n bá dé sẹ́yìn ọmọ sẹ́yìn ẹ̀sìn àwọn tó lọ́ọ́ gbà ókè. Okay ẹ̀yin ẹ̀sìn oníkùtùlù tẹ̀sí tí ó sì wúlò fẹ́ni kankan tí ó tún kó ba yín jọ gbẹ̀dà òkèèyàn ilé ìjẹ́bù ti jẹ bàbá kan wá ti sàsọ́lẹ̀ ó ní òun ti rí pé àwọn kan ti yọnu àwọn ọmọ òun kì àkókò máa ń tẹ̀sí tá a bá hmm, gbogbo ẹni tí ọba tó kú òun káyọ gbọ́kọ̀rọ̀ ọmọ fún ọ̀yá bèrè pẹ̀lú ògbọ́ ọlọ́run ọlọ́run yá sí àwọn àwọn tó bá sòkùn ló kù bí wọ́n gbé gbà èyí ń dàbí dáadáa tó yẹ kí wọn náà ti ṣe kalẹ̀ tó fi rọ́nà lọ́jọ́ gbẹ̀dà òkèèyàmọ̀ wá ń tanra rẹ jẹ lórí irọ́ ọlọ́mọdé ọ̀bá sòfò ọ̀yá fèrè èyí ń dàbí ìtọ́jú tó yẹ kí wọ́n tọ́jú rẹ irọ́ lásán ọ̀pọ̀lọpọ̀ bàbá ni tí wọ́n fẹ̀ lè fi páálí tẹran páálí bisikíìtì wàhálà ó lè fi tẹran ibi tó yẹ kó pọ̀ rẹ́ran jẹ ní ti ń wù jẹ gbogbo àwọn ọmọ tó ní wọn dá lọ ẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ara kí ni bàbá ń jẹ bọ́ọ̀ tètè ká ń gbára ara rẹ̀ ká sòkù láìláà sùrẹ́ yẹn sọ pé la ulfiyannaka ba'da al-mawti tandabun wa fi hayatiya ma zawwadtani zadi má jẹ́ kí n ká ọ mọ́ inú àwọn ẹni tí wọ́n máa dárò mí gbà tí wọ́n bá kú o má jẹ́ kí n ká ọ mọ́ àárín àwọn ẹni tí wọ́n máa nánà bùtùlù lẹ́yìn ìgbà tí wọ́n bá kú o nígbà tó ṣe pé ńgbà mo wà láyé o ò sí ojúṣe rẹ lórí mi o mo ti yẹ kí gbogbo bàbá ọ sọ fọmọ rẹ nu. No má jẹ́ ọ̀kan nu ẹni tí ọmọ wa fi lé pọn títí ọmọ fọ̀nà rúkà ó sòkú mọ́dà rẹ̀ ó sòkú fádà rẹ̀ ọmọ àti irú ẹ̀ fún èpè nígbà tó ṣe pé lójú ayé mi kò sójúṣe rẹ nípa mi tó lọ́pọ̀lọpọ̀ sójúṣe nípa bàbá àti ìyá rẹ̀ náà pọ̀lọpọ̀ bàbá ní ti yín báyìí ẹni ẹlẹ́ni nígbà tí ọmọ wọn ti lọ́dọ̀ wọn ọ̀pọ̀lọpọ̀ ìyá bẹ́ẹ̀ wọ́n wàá kú tán ẹ wàá máa sọ̀kalẹ̀ ẹ wàá máa gbé ẹ àwùjọ ọlọ́mọ nìyí òkú ọlọ́mi rárì ẹ kìíní kan bàbá tó ti rárì ìyá tó ti rárì kó tó kú. ẹ sì mọ̀ pé àwọn aríire bá ní jẹ́ àgbọn aṣálẹ̀ tí máa ń kó pọ̀nmọ́ rẹ̀ jẹ́ ńjọ́ náà àwọn náà ni ó ti padà kú láwọn ọmọ òfò lọ́ọ́ pé ìyá jẹ bàbá ìwọ̀n òṣèlú pa àwọn ẹ̀rí lẹ́yìn ìgbà tá ti mú gbẹ̀gì tán. so wọ́n ti pèsè civilization yóò bọ̀ ọ̀dà nípò òfò ọ̀dà wọláì ẹsì ti mà pé dàgbà tiri tí wọn ti títì jọ ju wọn kí ni wọn ṣe náà ẹ dáhùn okú ni wọn níjọ sátidé kí ni wọn ṣe ẹ̀yin náà lẹ sọ bẹ́ẹ̀ o ẹlẹti fún àwọn ọjọ́ ọhún ọkàn fún ọkàn fún yàwó tọ dídáná dáná bí sọlá àzọlá ní kẹ lọ dáná fẹni tó yàn kú fún nínú wà ńlá ni o ìwà alápọ̀nlé ńlá ni. torí pé nítorí ṣe wọn ọkọjá fún gbàgbàdà kaná ebi sì ń pa wọn nínú wàhálà tọ ó sì ń bẹ nínú pàǹtí wàhálà kù fún wa torí pé nítorí ṣe wọn ò lè jẹ wọn dáná kàwá túmọ̀ sí pé ẹ̀ ń lọ́ọ́ kà nínú hayatu sahaba ẹnìkan lọ yọ péjì kan jáde nínú táwọn àbí Umar ní Ibn Abbas ẹ̀ wọ́n lọ sọ pé èdè rí Umar kú tẹ̀ní dáná pé Abubakar kú ajẹun Umar náà kú ajẹun Umar ló ti wá kú tà ní jẹun Ànábì kú ajẹun Abubakar kú ajẹun ti wá kú tà ní jẹun wọn alẹ́ rí ijọ́ kejì òkú nù ẹ̀rí ogójì ọjọ́ kò jọra wọn akọ́kọ́ ẹ̀gbá àwọn fẹsẹ̀ rìn lẹ́nà nàmbà tù ojú ni pé dánàbì sọ ni pé ẹsẹ oúnjẹ lọ fáwọn olóko ètò ìpolókù oṣù oúnjẹ fún yín kẹyìn ọmọ jẹ lẹ́yìn náà tó bá fẹsẹ̀ rìn lẹ́yìn tí ibùdó àbáàdì sọ ni pé sáwà ti torí kókù kú kálukú òní jẹun lè rẹ̀ mọ́ ọ̀rọ̀kọ yé wa àwọn asọ̀n bẹ̀ kó mọ̀ àti ní kó oṣù oúnjẹ kalẹ̀ kálukú ọmọ àti oṣù tí ń tọ́jọ́ bẹ́ẹ̀ ẹ̀yìn ètò ẹ̀sẹ̀ rí rárá àdìsí tó ní kẹ́ ẹ má tẹ̀wọ́ sọ́lọ̀ tẹ́kọ́ ní kálukú ẹbọ náà ní ti sọ́lọ́ ìnákẹ̀lé ẹbọ àkátìmí ẹbọ gbogbo ẹ̀ ló kún lé kálukú wọn wọn ò ní ríran ní gbogbo eléyìí gbẹ náà náà tẹ orí ìdílé lè báwọn láwọn alárúbá ní gbogbo ẹ̀kọ́ ní káwọn sì tún kú náà àwùjọ torí eléyìí kankan eléyìí irọ́ lásán bí ó lóun rántí pé kàlẹ́ndà fi hàn pé bàbá òun ti òun á pa màálùú dúdú kí ni tẹkíníkù táǹtì dúdú lẹ́gbẹ̀ẹ́ funfun wọn á pe gbogbo lè má múlù àwọn gbogbo ẹgbẹ́ wọn á ṣàdúrà fún bàbá ẹnìkan wọn á pè gbogbo kiri òun náà wọn á má di ìsìn irun ọdún àyàtútù àbáyé náà wà wọn wá bí wípé táwọn ṣe dá á ẹ ṣe dá ọ tó wá fáwọn olùmọwà lu yẹn ni wọn pa yín lẹ́nu mọtẹẹtù ní rọrọ sọmọ tòun náà ti lọ kẹ́kọ̀ọ́ lẹ lárúbáwá náà yọ pé náà ti délé gbà àwọn olùkíta abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ eléyìí jẹ́ báwọn anabi sallallahu alaihi wasallam ó ti sọ fún wa ká ṣọ́ra fúnra nù wàláhì tó bá ti kọ́ lọ́ọ̀ lónìí kẹ́ ẹ máa pa màálù fòkù ẹ̀ nípa tó bẹ̀ ti pa yìí gbogbo màálù tó ń kókó nkárà ò kéde pé àwọn èèyàn fẹ́ di ẹran kó kú yìí náà sọ́dà abẹ́ tó bá jọ́ pé ndà òkè à tọ́lọ̀ ń gbá àwọn màálù yìí dìde ẹ̀yin tẹ́ ẹ ra wọn pé tọ̀ wọ́ọ́ fi mí ṣe ṣé ń tọ́ mi fún ni wọ́n fi mí ṣe ẹ bá ń bi wọn adé ọkọọkù ni ọ̀rọ̀ ńlá nù tí ń fèsì ńlá kọlọ ọdà kúkọ sànù wa nínú lànà anábì sallallahu alaihi wasallam ni kẹ kì í túfọ̀ ká máa pariwo ó máa ń túfọ̀ kó kúkú kẹ ẹ lè bá a mà kẹ ẹ lè kópa nínú àti ti sọ láti kì í ti ọ̀fọ̀ tútù pípariwo kékulé ọgbọ kọsọ fún toko ìkíní kan ọgbọ kóró owó bẹ pé bàbá àwọn kíní kan ó ti kú ó ti tó kíní kan ọmọ gbá ọmọ àwo ọmọ tàkìtì wáìn wáìn ọmọ kíní kan ìrọlá so kò sínú lànà anábì sọlọ lọ àdìsọ bẹ́ẹ̀ wàhálì kò sínú lànà rẹ kíkà lọ kéde inú rẹdíò gbẹnìkan kú kò sínú lànà anábì sọlọ àdìsọ kíkà lọ kéde inú tẹlifíṣàn gbẹnìkan kú Abi nínú pépà káwá ra péjì kan káwá yà á bẹ̀rẹ̀ ojú ìjọ àyè kò sínú lànà anábì sallallahu alaihi wasallam ọwọ́ òdi wọn kọ́dà ìyapa wà láàrin àwọn olùmọ̀ yìí pé sọ́fì ẹ̀yẹ ká sọ gan fún olùwà àdìsọ láti sílá torí ẹni Hudayfa sọ ibi tí mo bá kú o ẹ mẹ́jẹ nìkan gbọ́ pé mo kú o fa inni akhsha an yakuna dhalika minan na'i tí mo bá kú ẹ mẹ́jẹ nìkan gbọ́ torí ẹ̀rù ń bà mí kó má jẹ́ pé ń bẹ nù ìkéde pé mo kú ètò ànábì ní ọlọ́run ọba ọ̀fẹ́ ẹ wò nǹkan mẹ́rin torí ẹ̀ àwọn olùmọ̀wá àwọn aṣíwájú wa rere bẹ́ẹ̀ ni wọ́n máa ń ṣe ẹnìkan wọ́n bá ti sí náà ti tó kínní wọ́n bá gbọ́ ẹgbọ́ náà nù a rí nínú àkọọ́lẹ̀ tí sọ́kùlà Albani kọ ó ní tòun bá kú ẹ má sọ fẹ́ni kankan àfi ló di wọn àwọn ẹni tó tètè wẹ ọ̀hún lágbádá àtàmẹ̀lú ni kó sì wẹ ọ̀hún ló di wọn tí wọn fi wẹ ọ̀hún táwọn yóò fi ti sọ wọn ò fẹ́ kí gbogbo èèyàn wá péjọ láti gbogbo ayé fáwọn fẹ́ ti sọ láti sùn la subhanallah ọlọ́run bá ti kọ̀ àfi kí gbogbo ayé ọgbọ́ tó ti pé wọn ò kéde tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé àwọn akéde àmọ́ pariwo àbúrò àyè láti fi sọ láti sí o kìnnìkan tí àwọn ti ń bọ̀ láti kó múra o ẹ gbẹ́kẹ̀ni lódodo afẹ́kẹ́ni tó ti sọ láti sókù lọ pọ̀ àmọ́ kèsì lọ́nà kéde tó bá gbé kótó abárí yìí ogójì tí kìí sẹ́bọ́ sọ́lọ̀ ńkọ́ tó máa ṣàdúrà fún tọkàntọkàn tó ń tọrọ ìpẹ̀sùn ọlọ́wọ́n gbà pẹ̀ wọn lórí ẹ̀. nínú rìwáyà kan ti àìsà tó abárí yìí ọgọ́rùn tó jẹ́ mùsùlùmí tó ń tọrọ fún ọlọ́wọ́n bọ́ gbà pẹ̀ wọn lórí ẹ̀. ṣùgbọ́n láwùjọ tiwa tó kù bá kú àwọn èèyàn pọ̀ ń bi ti ṣe sọ láti ìjà náà dàtí la wàláì ń báyà lọ́kàn jẹ́ pé ń pọ́nbẹ̀ rara ẹlòmíì ẹ ti wáyà ó ti ní kíní kan baa tó bá lọ sí sọ láti òkú làwọn náà tètè o àmọ́ tó wá di yóò mú ìlàjì là kó bá wù péjọ kẹjọ òkú ogójì ọjọ́ òkú kálukú ọwọ́ tó ti dáa bẹ́ẹ̀ ọjọ́ bídíà ní kálukú ọwọ́ á yọjú wọ́n máa wá wíwì kúwì wọ́n máa sọ̀sọ́kúsọ èyí tó yẹ ká péjọ bẹ́ẹ̀ wọn ní sí bẹ́ẹ̀ eléyìí jẹba. anabi sallallahu alaihi wasallam ẹ máa ń kọ pé ká kéde ṣùgbọ́n òun náà lọ sọ fún wa pé ànàjáṣu ti kú nílẹ̀ habẹ́ṣà wọ́n sọ pọ́sọ bẹ́ẹ̀ nítorí kálíbà ti sọ láti ṣùlá torí pé àárín àwọn tó kú sí ń kọ́ àwọn ọ̀mọ́ ní mùsùlùmí torí ẹ̀ làwọn olùmọ̀ islam ti sọ pé tó bá jẹ́ pé a wí nítorí káwọn èèyàn lè péjọ ti sọ láti ṣùlá kòkòrò tòdẹ́fà bẹ́ẹ̀ bá ti ṣe wí òun kórìíra rẹ̀ ọ̀kọ́ fún ayẹ̀kúnná

gbọ́. Um ẹni tó bá sọ bẹ́ẹ̀ ni ó máa dìde yẹn wa àwọn ọmọ àdìsí tó sọ pé sàbí kan kú wọn jókòó fúnjọ́ mẹ́ta kò sáà kankan nínú ṣẹ̀ríà Islam tó dá iye ọjọ́ tẹ́ ẹ lé fi ṣe tààdí yà wọ́n máa ti tàbíyà ní gbogbo ògbà tó ṣe ikú ọgbọ́ sí pé lẹ́sìn ni wọ́n tó gbọ́ ìgbà tí wọ́n bá tó gbọ́ ni lọ́lọ́ ṣe ìbánikẹ́dùn àmọ́ pé ọjọ́ báyìí pàtó ní sẹ̀rí àwọn ọ̀tọ̀ sáà ti kà sọ̀tọ̀ rẹ̀ náà tọ́ba ti ṣẹlẹ̀ ó yẹ kó wọ́n gbà wá nítorí pé nǹkan tó ní í ṣe pẹ̀lú gbogbo àlùmọ̀ náà. kí ni ìlànà ìsìn Islam níbi pé ká ti sàrà àkókò nínú tó dáa nìyí ẹnìkan sọ bá nàbí sallallahu alaihi wasallam ó ní ìyá mi kú wọ́n sì wọ́n pé tí kú bá gba láyè kọ́ sọ̀rọ̀ ni mo bá pé kí n ṣe sàrà nínú owó jẹ́ tí mo bá ṣe sàrà yẹn ní ìsinsé ọba anábì ní ọba tó ṣùgbọ́n ká wá dájọ́ sí kó là dáadáa lẹ̀ ká dájọ́ sí pé sàrà àjọ kèló sàrà ọdún kèló àdáadáa lẹ̀ bákan náà nǹkan báyìí pàtó náà láti ṣe sàrà bíi másàlòkú máa jẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìn àdáadáa lẹ̀ kò sí tẹ̀lé fi ṣe sàrà ní tọ́jà lan tanalul birra hatta tunfiqu mimma tuhibbun níta nífẹ̀ẹ́ sí iná ẹ̀lẹ́ máa ná nínú rẹ̀ tẹ́ẹ̀fì wá rí ohun tó dáa gbà wa. Now, alaikum salam. náà ẹ̀ ń kéde nù òsì àtọ̀ láàrin text message àti rédíò náà ẹ sọ ẹ sọ fẹ́ nìkan náà sọ fẹ́ lómi títí táwọn èèyàn fi péjọ náà àríkùn sọ̀rọ̀ bàbá tí ń ṣe kínní pé káwọn ọmọ òun kí wọ́n ṣe òkú lẹ́yìn òun ọsọ àsọtẹ́lẹ̀ pé kí wọ́n ṣògbó òun kí wọ́n pa màálù ṣèjọba ti ṣe é. òsèpè fún lápèjúwe ẹ gbọ́dọ̀ tẹ̀lé àsọtẹ́lẹ̀ àsọtẹ́lẹ̀ kásọtẹ́lẹ̀ eléyìí tí o sì tọ́ka tẹ̀lé náà èpè rò sí ní ẹnìkan tí ó mú àlékún. bẹ́ẹ̀ni Aisha radiyallahu anha tó náà gbọ́ yé nu pété bọ́lá sọ pé zero taziru waziratun wizra ukhra arẹ́rù ẹ̀ṣẹ̀ kan ní lómi. kí wọ́n á ní túmọ̀ yìí pé wọ́n máa fìyà jẹ òkú nínú sàárè rẹ̀ lórí ẹkún táwọn fámìlì rẹ̀ sun lórí lórí tó ń lo sunkún ni. wà á laysa lil insani illa ma sa'a wa anna sa'yahu sawfa yura thumma yujzahu al-jazaa al kì í ti tẹ̀ tiẹ̀ níbo ló ti wá ti yà rẹ̀. so àwọn olùmọ̀sọ yìí bẹ́ẹ̀ ni èèyàn ò jìyà lórí tẹ́lómi ìṣe àyàfi ti ẹkún tí wọ́n bá sun lórí torí rẹ̀ kò sí káyọ̀ kò líyà àbí kò ní ìsìnà òfin kan ò sí lọ́fẹ̀ tó gbòòrò àti kó láyọ̀ kúrò ò ní díya ìdẹ́lómìí ṣe àyàfi tó bá gbọ́n sunkún lé ọ lórí torí ẹ̀ làwọn olùmọ̀sáfi sọ pé eléyìí ohun tó ń bẹ fẹ́ni tó bá ti wọ̀ síyà wọ́n sunkún lé ọ lórí tó ṣùgbọ́n àdìsí sọ pé wọ́n ti wọ̀ síyà tó ọkàrí gbogbo ẹni tó bá sunkún tó wọ́n lórí pópó yóò kéèyàn tó kú ńgbà tó bá ti mọ àwọn èèyàn yín kẹ́kọ̀ọ́ akọọlẹ o tó bá sunkún tí ń wù nítorí pé mo kú ìyá fi rẹ nà wa pé ńgbà tó tó wá sọ bá ẹwà wà rẹ ńgbà tó rẹ rárá o tòkó ńgbà tó omi ń jáde lójú olómi ń jáde mi ọkàn mi sì bàjẹ́ ṣùgbọ́n ìnífẹ̀ẹ́ àfi tí ó mú kọ́ lọ́wọ́ bọ́ yọnu sí mi bẹ́ẹ̀ la anabi sọ̀rọ̀ láàrin sọ̀rọ̀ ẹnìkan sì rí ọ ní ah, ah, ah, wọ anabi náà bẹ́ẹ̀ ni ìkẹ́ni tọ́lọ̀ ń fi sọ́kàn tó bá fẹ́ nínú àwọn ẹrú ẹ̀ ni kó mi jẹ ti dà lójú mi ìkẹ́ni so ó túmọ̀ sí pé omi jẹ ọ̀jáde lójú rẹ kí ní kò ṣe pé ní wọ́n pé alùsùn náà ni alùsùn náà rẹ̀ o anabi sọ̀rọ̀ anabi sọ̀rọ̀ ìlọmọ rẹ kú lomi dé dà lọ kò túmọ̀ sí kọ́ wá tú láti ara rẹ kó ẹ̀fún ọ̀wà kọ́ wá lọ wá làbámà àbí wọ́n ti pè é ẹ́ tó àbólíkí ọlọ́gbọ́n rẹ mọ́kọ rẹ lójú o tẹ́kùn bá wá alihamudulilayi yóò bá wá èèyàn máa torí kọ́ yóò dákẹ́ pẹ̀lú ẹ̀dùn ó ti tó ilé ìjẹun ti dẹ̀ àríkùsọ ẹnìkan ti ń bẹ̀rẹ̀ mi. èèyàn lọ sí òkú àsìkò sọláàtì wá tó sẹ́sẹ̀ sọláàtì ń bẹ̀ yẹn lórí tẹ́ là ẹ kú lórí tẹ́ torí pé kọ̀tọ́ kẹ́ máa ti sọláàtì lórí tẹ́ náà tí wọ́n ti sọ lọ́sẹ̀ lọ́sẹ̀ tó kọjá wípé ẹnìkan tún sọ pé kẹ́ kọ́ mọ́sálásí sórí tẹ́ pé kìnnì náà. èmi ọmọ gbọ́ dáadáa. Uh-huh. Uh-huh nígbà tí wọn ti là á kí ló ń béèrè lẹ́yìn tí wọn ti kí ló kàn là yàní ẹ mọ̀ sọ wàhálà fúnra yín nù gbèsè ayé wọ́n àwọn èèyàn oníyé béèrè tí gbèsè ayé òfin lè fún wa wọ́n ti ṣe kábà ní dáná oúnjẹ láti ní ẹbá ní dáná agbémàlú wa àti pa nípa ẹbá ní ṣe ṣé ọlọ́run á bẹ ọkọ ọmọ ẹbẹ̀rẹ̀ ẹ̀dá kò kìlẹ̀ bẹ́ẹ̀ ṣe àti ṣe ju karambà lópin ìgbà tí o bá ti jẹ́ báwọn oúnjẹ òkú lélẹ́ yóò pé a ah, mọ sọ́ọ̀rì àwọn èdè àwọn dáná òkú o so eléyìí jẹ́ bó ti jẹ́ náà. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك